àbọ̀n yòówù ó lè jẹ gbogbo wọn pátá ni wọn kù ọlọ́wọ́n bá wa sọ yìí pé kullu shay'in halikun illa wajha gbogbo nǹkan pátá kò náà ni wọn parun o àyàfi ojú ọlọ́wọ́n bá nìkan gbogbo nǹkan pátá kò ní wọn parun àfojú ọlọ́wọ́n bá nìkan gbogbo nǹkan ni ó kù ọlọ́run bá nìkan ní ọ̀sẹ̀ kù ọlọ́run ní kullu nafsin dha'iqatul maut gbogbo ẹ̀mí pátá òun náà ni ọ̀tọ̀ kú wò ìgbà tá a bá ti wá mà ike gbogbo aláàkú a tún gbọ́dọ̀ gbàgbọ́ kálukú ipe kálukú wa ló ní ìgbà tó lọ́wọ́ bá dá fún ọlọ́wọ́ bá ní ìgbà tó lọ́wọ́ dá fún kálukú ìgbà yẹn ò ní yẹ. Yeah kò ní lékún kò sì ní dínkù ọgbọ́n kan ò sí tó lè gbé wà ọgbọ́n kan ọgbọ́n àbí ìjàmbá kan ò sì sí tó lè kan lójú ìgbé kí tètè wá bóyá gbogbo ilé ayé ń bínú rẹ kọ́ wa kú kó tó rẹ kò lè gbogbo ayé gba kẹ́mi ìró tún á gùn sí kò tara wa jẹ́ oní ọ̀tẹlẹ̀ pẹ́ irọ́ lásán ẹyẹ pẹ̀lẹ́ ló máa ń pẹ irọ́ lásán ikú ojúbọ ayé o ẹjẹ ń pẹ́ o irọ́ lásán ayé kọ́ ló mú ọ wá ayé bá tó ọ lọ nìyẹn so bí ayé ti ṣe rí jama ayé ti ṣe rí nu fi لبرز الذين كتب عليهم القتل إلى مضاجعهم ìgbà tó ń sọ̀rọ̀ wípé ètí rí àwọn mùnáfíkì nù ni wọ́n ń sọ fẹ́ni tí wọ́n pa lọ sójú òkú wọn ni wọ́n gbé wálé o tí wọ́n ti gbọ́n bíi tiwa ni táwọn náà sá sẹ́yìn ikú ìbá ti pa wọ́n lónìí ọlọ́wọ́n wọn ni kí wọ́n sọ fún wa pé tó bá ṣe pé nulẹ̀ yín lẹ wà لبرز الذين كتب عليهم القتل إلى مضاجعهم àwọn ẹni tá a kọ àkọọ́lẹ̀ pé wọ́n kú lónìí wọn ò bá jáde wá síbi tí wọ́n pa wọn sí. torí ẹ̀tọ́jọ́ kú bá pé kò sọ́gbọ́n kò sí mímọ́ ṣe kò sí àìmọ́ ṣe lè lọ lèèyàn lọ. báà mi ẹ má ṣe báyìí ẹ má fi wá sílẹ̀ tálẹ̀ fẹ́ fi wá sílẹ̀ fún a. Ah tani baba baba tiẹ̀ fi baba tiẹ̀ lẹ̀ fún lásìkò bá ti tú ọ lọ náà nìyẹn bàbá rẹ kọ́ ló pọ́nmúlérò fún sẹ́mi rẹ ọlọ́run ló mú ọmọ sẹ́mi lásìkò rẹ bá ti tó lílọ náà lọ́ọ́ máa lọ sòǹjà bá yé wa ajẹ́ pé a gbọ́dọ̀ gbà pé kálukú lọ ku rẹ o ẹnìkan sọ pé mo dájọ́ méje fún ẹ mo fún ọ lọ́jọ́ méje irọ́ lásán bọ́lọ̀ ń kó kú ló bọ́lọ́wọ́n bá kọ́ pé òkú ò ní kú lẹ́yìn náà lẹ́ni ọjọ́ méje ọjọ́ méje pọ̀ náà ọjọ́ méje lọ ọ sọ pé lẹ́sẹ̀kẹsẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ lọ́ọ́ jẹ́ gbàtọ́ sọjọ́ méje ń sẹ́wọ̀n kẹ́yìn lè méje tó pé torí lọ sà ọjọ́ méje ẹ̀yin kan lójú láàrin wákàtí méje kẹ́ ẹ pa kálukú bá àbí kú ni so torí di eléyìí àwọn kan wá wá wọn làwọn pa ọ́ ọ sọ pé a ah, ẹnì kò lè pa ọ tọrọwọ Ọlọ́run ọba lẹmí rẹ wà àmọ́ tọlọ́run bá fún wọn ṣe kò sí nǹkan kan tó àmọ́ pé ẹnìkan wá sọ pé òun ọpa kó sì rí ọpa àfi tọba wọ Ọlọ́run ọba Ẹlẹ́dàá wa tọ eléyìí ẹlẹ́kẹta nínú tó tún yẹ ká mọ̀ nípa kú òun náà ní kẹ́nìkan wọ ọmọdé tí kú ń bọ̀ kò sẹ́ni tó ọmọdé tí kú tó ń bọ̀ bàbá ti rí bàbá ti rí pé kú tàwọn ń bọ̀ bàbá ò rí kankan kò sí téèyàn lè rí èèyàn ò lè rí pé ikú òun ń bọ̀ kò sẹ́ni tó ìgbà tí ikú ń bọ̀ wá bọ̀ ti mọ bẹ́ẹ̀ ọ̀ràn yẹn ló jẹ́ lórí wa o ọ̀ràn yẹn ló jẹ́ lórí wa ká mọ wá rántí ikú ọ̀ràn yẹn ló jẹ́ wípé ká mọ rántí ikú anabi sallallahu sọ nínú ó ní. لا تنسوا ذكرى هادم اللذات الموت ẹ má ṣe gbàgbé o ẹ má ṣe gbàgbé o ìrántí olùwọ́ adùn òun náà ní ikú ẹ má gbàgbé àti máa rántí rẹ o nítorí pé ẹni tó bá gbàgbé tí ó máa rántí ikú ìgbà tí ikú ọba mú lọ lójijì àbámọ̀ rẹ̀ ó ti pọ̀ jù ṣùgbọ́n ẹni tí ń palẹ̀ mọ́ ti ń palẹ̀ mọ́ ní ìpalẹ̀ máa yí pé ó ṣeéṣe kó jẹ́ pé àárọ̀ yìí náà láàrin ma ó ṣeéṣe kó jẹ́ pé àárọ̀ yìí náà láàrin ma àní rí alẹ́ ẹni tó bá gbà bẹ́ẹ̀ ó súnmọ́ kó ṣe dáadáa kẹ́ bó ṣe wá nínú hadith látọ̀dọ̀ Abdullah ibn Umar radiyallahu anhuma wala nabi Muhammad sallallahu alayhi wa sallam ó fi yé wa wípé tí ọlọ́run bá bá ràn wá lọ́wọ́ tá a bá rí àárọ̀ àbí kun fi dunya ka'annaka gharib aw 'abiru sabil máa gbélé ayé máa lólé ayé bí ìgbà tó ṣe pé àlejò ni ọ́ àbónírin àjò torí pé àlejò tẹ rí yẹn ẹrù rẹ̀ pọ̀ àlejò ẹrù rẹ̀ pọ̀. lálejò bá dé báyàn tó ní ẹrù ń wa odidi pickup ọ̀dájú pé lẹ́yìn ẹ̀sà àlejò onílé ni ọ̀fẹ́ ni àlejò ẹrù rẹ̀ pọ̀ àlejò èsì ìjókòó kọ́ nasẹ̀ àlejò ìjókòó kọ́ nasẹ̀ nítorí kò ń ti mà kíkó lè jóni ó sì lè jọ́ la. lẹ́yìn la bí sallallahu alaihi wasallam ká máa ṣe ń lé ayé Ibn Umar náà máa pa lówe pé gbogbo ẹni tọ́lọ́wọ́n bá bá ní kọ́ ràárọ̀ kọ́ má ṣe o ẹnikẹ́ni tọ́lọ́wọ́n bá ní alẹ́ kọ́ retí pélé ọjọ́ kejì yọ mọ́ láyé o máa mú nínú sẹ́mi rẹ ohun tí ó wúlò fún ọ lẹ́yìn ikú máa ohun tí ó wúlò fún ọ nígbà tó o bá ronú máa lò nígbà tó o lálàáfíà ohun tí ó wúlò fún ọ nígbà tó o bá lálàáfíà bákan náà ó yẹ ká máa sì palẹ̀ mọ́ o ká máa sì palẹ̀ mọ́ de kú nínú àmì gbàgbà gbẹ̀ndà kìyàmọ̀ gbọ́dọ̀ ká máa sì palẹ̀ mọ́ de kú ìpalẹ̀ mọ́ wa ń gbogbo gbà kọ́mọ́dé àsìlẹ̀ ayé lásán èyí tó pọ̀jù nínú ayé lásán là lé ọmọ tó wà ní skul ojú tiẹ̀ bí kò wọ́n parí skul kò wọ́n rí sẹ́ ni ẹni tó ti rí sẹ́ bí kò wọ́n ti rówó débi kò wọ́n kọ́lé ni kò wọ́n ra lẹ̀ kò wọ́n ra mọ́tò ẹni tó ti ṣe gbogbo eléyìí bí kò máa fẹ́ yàwó léyàwó kò máa kọ́lé mọ́lé kò máa joyè lẹ́yìn oyè ilé ayé yìí náà ni wọ́n máa sọ pé gbà òwúrọ̀ làwọn wà ìgbà ọ̀sán gan ò tí dé ambos wọ́n sì gbà á lẹ́ẹ̀. sọ wa ní déètì rẹ lọ́wọ́ ni ọlọ́wọ́n lo ń fẹ́ ká sì palẹ̀ má de kú o wọn yá ayyuhal ladhina amanu la tulhikum amwalukum wala awladukum an dhikrillah wa man yaf'alu dhalika fa ulaika humul khasirun wa anfiqu mimma razaqnakum min qabli an ya'tiya ahadakumul mawt فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون Ọlọ́run ni ẹ ṣọ́ra o ẹ má jẹ́ kí dúkìá àti àwọn ọmọ àti ìyàwó yín ẹ má jẹ́ kó kó àìrójú bá yín o níbi àti máa ṣe ìrántí Ọlọ́run torí tẹ́ ẹ bá ṣe bẹ́ẹ̀ yín kan nínú àwọn ẹni tí yóò ṣòfò ẹ máa ná nínú tọ́lọ́wọ́n bá fún yín ẹ máa ná nínú tọ́lọ́wọ́n bá fún yín sídi tí ó ń jẹ kẹrin dáadáa gbà lọ́dọ̀ ọlọ́ ṣáájú kó tó di pékúdé kíkú bá wá dé báyìí lójijì kẹ́ mọ́ mọ́ sọ pé wọ́n lọ èyí ṣe tó mi lára kó o tún fún mi gbà díẹ̀ sí kí n lè bá a ṣe dáadáa kí n ṣe sàárà kí n ṣe dáadáa kí mi náà ọjọ́ kan nínú àwọn ẹni rè ẹ jẹ́ ó yé yín o pé gbogbo ẹni tí kú rẹ̀ bá ti dé ẹnikẹ́ni tí kú rẹ̀ bá ti dé ọlọ́run ní lọ lára o ọlọ́run nílò ẹni kankan lára tí kú rẹ̀ bá ti dé o lẹ́yìn eléyìí ọ̀rọ̀ yẹn ló jẹ́ lórí wa ká ní ìgbàgbọ́ òdodo sí àwọn nǹkan tí ó ṣẹlẹ̀ lẹ́yìn ikú mẹ́wàá ó ṣẹlẹ̀ lẹ́yìn ikú jẹ̀mọ́ èèyàn gbọ́dọ̀ ní ìgbàgbọ́ sí àwọn nǹkan tẹ́rì tọ́ka sí wípé yóò ṣẹlẹ̀ lẹ́yìn ikú nínú wọn òun náà ni fìtínà sàárè fìtínà sàárè ń bẹ jẹ̀mọ́ kí là ń pè ní fìtínà sàárè òun náà ní ìdánwò eléyìí tí ń retí kálukú wa nínú sàárè rẹ ìdánwò tí ó bí ìyà tẹni tí ó bá tọ́ sí tí ó sì bí ìkẹ́ sàárè tẹni tó bá tọ́ sí ọlọ́run jẹ́ kí ìkẹ́ sàárè ọ̀tọ́ sí wa. ó wá nínú àwọn hadith wọn nàbí sallallahu alaihi wa sallam ó fi yé wa pé tí wọ́n bá ti gbé yẹn sínú sàárè kódà àwọn ẹni tí wọ́n gbé sínú sàárè òní ti ṣiṣẹ́ kó mbẹ́ wa innahu la yasma'u qar'ani 'alihim débi wípé ẹni tó tiẹ̀ wà nínú sàárè yẹn yọ́ọ́ máa gbọ́ ìró ẹsẹ̀ bàtà àwọn ẹni tó sin ṣùgbọ́n kò ní lè dìde mọ́ kò ní lè dìde mọ́ sẹ́ni kí á bá ti kú títẹ̀lé lójú máa ń tẹ̀lé mi ojú ẹni tó kú yọ tẹ̀lé mi rẹ̀ torí ẹ̀ ló ṣe jẹ́ pé gbogbo òkú tó kú tó bá láǹfààní àti wà níbẹ̀ wà á rí pé ẹyin ju rẹ̀ ńkọ́ yọ mọ̀ wò kéde nítorí pé ẹ̀mí kálukú àti múmini àtọ̀daràn nígbà tí wọ́n bá mẹ́mí kúrò lára rẹ̀ òkè ni wọ́n dojú ẹ̀mí ẹ̀kọ́ wọ́n máa mú lọ sí sámà. Si ẹni tó jẹ́ múmìnì àwọn mẹ̀lẹ́kà tí wọ́n wá gbẹ̀mí rẹ̀ yóò rí wọn yóò rí wọn funfun funfun lọ wọ́n gbẹ̀mí rẹ̀ fi sínú afọ funfun ẹ̀mí yọ ọmọ wa rún oorun tó dára jù gbogbo ẹni tí mú yìí gba ọdọ rẹ̀ kọjá nínú àwọn mẹ̀lẹ́kà wọ́n máa ní bolẹ̀mí tó dára yìí ti jáde látara ara tó kó lórí ìrìn rẹ̀ tí ń rìn lọ sọ́dọ̀ ọlọ́run ọba tó dáa kó lè bá a lọ bẹ́sàn tó dáa pàdé bẹ́ẹ̀ ni wọ́n mú lọ wá sí sámàlẹ́ ayé fún wọn wá sí sámà tó tẹ̀lé wọn ó sì títí lórí sámà ẹlẹ́ẹ̀keje títí wọn fi mú débẹ̀ ọlọ́run ọba nìkan dẹ̀ ẹ̀mí ẹrú ń padà ẹ̀mí tó dára tó tara ara tó dáa jáde wọn dá padà sára ẹrú mi ó fi lè dáhùn ìbéèrè sáré kó fi lè dáhùn ìbéèrè sáré ṣùgbọ́n ọ̀daràn ẹni tí o tí o jẹ́ kó sin lọ́n láyé ẹni tó takota nabi muhammed sallallahu alayhi wa sallam àsìkò táwọn mẹlẹ́kà tí wọ́n á gba ẹ̀mí rẹ̀ yóò rí wọn pé gbogbo wọn lójú wọn dúdú lọ sọmọ pé wọn náà rí ẹ̀mí náà rí bọ̀tà ò láǹfààní àti ìdíkà kó tó di pé kú dé ni ẹni tí ń pọ̀ ká kú lọ́lọ́ mọ́ ń rí tó fi ń ké páwọn nù kí ni àárín nǹkan kan ti wà èyí náà ń bọ̀ wá rí tiyín ẹni rí òun lè máa rẹ́rìn músẹ́ kó ṣe gbẹ́rìn músẹ́ ni ó rìn jáde kúrò láyé ọlọ́run kò sì tiwa bẹ́ẹ̀ sẹ́bọ́n ti sọ pé innal ladhina qalu rabbuna Allahu thumma istaqamu tatanazzalu alayhimul malaikatu alla takhafu wala tahzanu wa abshiru àwọn ẹni tó ń sọ pé oluwa ni olúwa tiwa wọn ò wá wí lẹ́nu lásán wọn ń ṣẹ̀sìn taratara àwọn màlàíkà màlàíkà tí wọ́n sọ̀kalẹ̀ o ní ọkụ kú wọn o wọ́n á máa fún wọn ní ròdù nù pé ẹ má bẹ̀rù ntẹ́ bá wájú ẹ má bẹ̀rù ntẹ́ sì fi sílẹ̀ nílé ayé ẹ má bànújẹ́ lé lórí ẹ máa dunnú sáàlì jẹ́nà ètò ọlọ́ọ̀sẹ̀ ládìí ọ̀fẹ́ torí ẹ̀ ló ṣe jẹ́ pẹ́lú mi yọ ọ̀rẹ́ rìn kúrò láyé yàtọ̀ sí ìwọ tó ti kọ́ kúrò láyé ni àbẹ́rìn wo ni káfíìrì fẹ́ rìn kúrò láyé èèyàn ń sunkún wọ́n wá yí ẹnu rẹ̀ sẹ́gbẹ́ kan pé rẹ́rìn ẹ̀yà fọ́tò rẹ̀ ẹnu rẹ̀ ẹ̀rín kàn níbo lẹ́rìn fẹ́ gbàdẹ́nu ọ̀daràn àmọ́ mùmínì ó ṣèṣe kó rẹ́rìn kúrò láyé lásìkò gba tí àwọn bá ń kúrò láyé yìí ṣùgbọ́n káfíìrì ìgbà tí màlẹ́kà bá gba ẹ̀mí rẹ̀ àwọn màlẹ́kà wọn máa na ojú wọn wọn máa na wọn lẹ́yìn akhrijū anfusakum. ẹ fọwọ́ ara yín yọ ẹ̀mí yín wá fún wa ẹ fọwọ́ ara yín yọ ẹ̀mí yín wá fún wa báyìí làwọn mọ̀lẹ́kọ̀ gbẹ̀mí wọn tó bá gbẹ̀mí wọn àwọn máa gbẹ̀mí lọ sókè ẹ̀mí yọ ọmọ ọrùn bí èyí tó burú jù nínú oorun jífà ẹ̀mí wọn máa rùn bí oorun èyí tó burú jù nínú oorun jífà òkú ti látara ara burúkú aa ah, yọ ba burúkú àdé lọ́dọ̀ Ọlọ́run ọba tí fi àjẹ àwọn ọ̀daràn báyìí wọn kalẹ̀kùn sẹ́mà sẹ́wọ̀n kí sẹ́mà àkọ́kọ́ ni ó ti bẹ̀rẹ̀ fáwọn fẹ́ gbé kọjá amọ̀lẹ́kọ̀ ní sílẹ̀kùn rẹ̀ fún wa sebọ́lọ̀ ti sọ fáwọn kèfèrí wọn ò ní sílẹ̀kùn sẹ́mà fún wa wọn ò ní sílẹ̀kùn sẹ́mà fún wa ó dijọ́ tíra kún mi tó bá láǹfààní àti gba ihò ara abẹ́rẹ́ sọdá sódì kejì sọ́wọ́ àṣeéṣe kírakùn kọ́ sọdá gbójú ihò abẹ́rẹ́ sódì kejì kò lè ṣeéṣe láéláé eléyìí ni tí wọ́n ṣẹlẹ̀ sí àwọn ọ̀tá ọlọ́run ní ìgbà táwọn bá ṣaláìsí ǹjẹ́ tó bá yé wa á rí i pé fìtínà ń bẹnu sáré o ọlọ́run bá ní. ثبت الله الذين آمنوا بالقول الثابت في الحياة بالقول الثابت في الحياة الدنيا وفي الآخرة ويضل الله الظالمين ويفعل الله ما يشاء ọlọ́run ọba ẹlẹ́dàá wa yóò fún àwọn olùgbàgbọ́ òdodo lésìkọ̀ nínú sàárè wọn bẹ́ẹ̀ ni àwọn olùmọ̀ nípa tafsir bẹ́ẹ̀ ni wọ́n túmọ̀ àyà yìí wọ́n láyà yìí ó ní í ṣe pẹ̀lú fífèsì lórí ìbéèrè tí wọ́n bi wá léèrè lọ sàárè wa múmìnì wọ́n bá bi léèrè marọ́bù tani olúwa rẹ tó gbélé ayé sìn yóò dáhùn pé allahu rabbi pé allahu rabbul alamin òun náà lolúwa tí mo gbélé ayé sìn wa madha taqulu fi hadha ar-rajul alladhi bu'itha ilaykum kí ni tó onítọ̀ fẹ́ sọ nípa arákùnrin tọ́lọ̀ rán sí yìí ní anabi wa muhammed sallallahu alayhi wa sallam múmi ni ọ̀ dáhùn yóò ní ẹrú ọlọ́ọ̀ni òjíṣẹ́ ọlọ́ọ̀ni tọ́lọ̀ ń fò dodo rán ni òjíṣẹ́ ọlọ́ọ̀ni tọ́lọ̀ ń fò dodo rán ni wa ma dinu kí wọ́n á lẹ́sìn tó gbélé ayé ṣe mùnáfíkì àti káfìrì wọn ò ní rí ìdáhùn mú wa èsì tí wọn ní ọmọ já sí pé ha ha sami'tu an-nasa yaquluna shay'an faqultu ọmọ sí o ọmọ sí o níṣẹ́ ni mo gbọ́ táwọn èèyàn sọ kankan mi náà bá wọn sọ̀rọ̀ ẹ̀ irun tí mo gbọ́ táwọn èèyàn sọ náà lèmi náà wí mi ò mọ̀ nípa tí wọ́n wí báyìí iná ni ó ṣẹlẹ̀ ní ìgbà tí kálukú wa bá wọnú sàárè wa oníbèrè wa ṣe ìbéèrè ó ní ǹjẹ́ tó bá ṣe pé ẹni tí wọ́n gbé sínú sàárè yóò máa gbúrò ẹsẹ̀ bàtà àwọn ẹni tó ṣe sínú sàárè ṣáájú kó tó di kó kúrò kó ṣáájú kó tó di kó kú mbẹ́ èyí ti rí nígbà tó ṣe kí wọ́n ti dẹ́mi rẹ̀ padà sí lára tí ò ní jájà jáde ó gbìyànjú àti jáde wípé kí ló ń fẹ́ máa ṣe ń bí ìka màá ilẹ̀ yín èèyàn yìí ẹ sì fẹ́ tèmi nìkan sílẹ̀ síbí kí ló dé tí ò ní gbìyànjú àti jáde ẹ̀mí tí wọ́n dá padà sí lára nígbà yẹn wọ́n dá padà sí lára fúngbà díẹ̀ ni ó lè ba àlàǹfààní àti dáhùn ìbéèrè lẹ́yìn eléyìí ó ti parí nìyẹn wọn ò tún ní kó tiẹ̀ lóun wọn jáde rárá torí ìsẹ̀mí tó ṣẹlẹ̀ sí nígbà yẹn ọ̀dà bí ìsẹ̀mí tó ti ń se bọ̀ tẹ́lẹ̀ ọ̀dà bí ìsẹ̀mí tó ti ń ṣe bọ̀ tẹ́lẹ̀ ṣáájú kó tó di pé pa eléyìí ló fà anabi Muhammad sallallahu alayhi wa sallam ó fi jẹ́ pé lẹ́yìn ìgbà tó bá sin òkúta anabi máa ń sọ yìí pé. استغفروا لأخيكم سلوا الله له سلوا الله له الثبات فإنه لا يسأل ẹ tọrọ àforíjì fọmọ ẹ̀yà yín o ẹ bẹ̀ Ọlọ́run kó fún lésì fọ torí lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn mọ̀lẹ́kà ń bi léèrè ẹ tọrọ àforíjì fọmọ ẹ̀yà yín ẹ bẹ̀ Ọlọ́run kó Ọlọ́run bó fún lésì fọ torí lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn mọ̀lẹ́kà ń bi léèrè. eléyìí fi hàn wá pé ń tọ́yẹ kí gbogbo owó ṣe lẹ́yìn ìgbà tá a bá sìnkú tán òun náà ní ká sọ pé allahumma firla allahumma tabbit ọlọ́run foríjì ọlọ́run fún lẹ́sìfọ̀ ọlọ́run foríjì ọlọ́run fún lẹ́sìfọ̀ tó bá ti wí bẹ́ẹ̀ ọ máa lọ lọ́ọ̀rẹ́ ni bùbùkátà pé kò dúró ń bẹ̀ ọlọ́run bá ń sọ oni sanu'adhibuhum marratayn thumma yuradduna ila adhabin adhim a fi ìyà méjì jẹ wọ́n o ẹ̀ẹ̀mejì la fi ìyà jẹ wọ́n o lẹ́yìn rẹ̀ látún á dáhùn padà nínú ìyà ńlá ìyà méjì tí ó jẹ wọ́n gẹ́gẹ́ bí àwọn sàhábà ibn abbas àti àwọn míì bí ti ṣe ṣàlàyé àbí ibn mas'ud àti àwọn míì bí ti ṣàlàyé wọ́n ní ìyà alákọ̀ọ́kọ́ òun náà ní qabr ìyà ẹlẹ́ẹ̀kejì ó náà nìyà tó ṣe pé yọ jẹ wọn láyé yìí yọ jẹ wọn láyé yóò tún jẹ wọn nù sáré adhabun adhim tọ́lọ̀ ni wọ́n dá wọn padà sínú ẹ̀ ó náà nìyà tí ń retí wọn tọ́ba di lọ́la gbẹ̀ndẹ̀ al-qiyama ọlọ́run bá sọ fún wa nípa Fir'aun àtàwọn èèyàn rẹ̀ bí wọ́n ti ṣe ń jìyà nù sáré lọ́wọ́lọ́wọ́ báyìí ọlọ́ni wa haqa bi ali Fir'auna su'ul adhab النار يعرضون عليها غدوا وعشيا ويوم تقوم الساعة أدخلوا آل فرعون أشد العذاب gẹ́gẹ́ sọ wá nù sóràtú gáfìr ọlọ́run ní iná ni wọ́n mọ̀ fira wọn lára àwọn èèyàn Fir'auna lóru àti lọ́sàn wọ́n ń finá ra wọn lára báyìí lóru àti lọ́sàn tó bá dijọ́ gbé ní alqiyama ọlọ́run wa ni ẹ mú Fir'auna àtàwọn èèyàn rẹ̀ ẹ kó wọn lọ sínú yàrá ìyàtọ̀ lè koko nínú hadithi tí imaamu Tirmidhi tó gbé jáde nípa àyà tí ń bẹ fún yàn nínú sàárè lẹ́yìn ìgbà táwọn mọ̀lẹ́kà bá ti ṣèbéèrè lọ́dọ̀ rẹ̀ ẹni tó bá ṣàṣeyege tó dáhùn àwọn mọ̀lẹ́kà wọn fi àga méjì hàn o ó ní sórí àga rẹ̀ nínú náà qad abdalaka Allahu bihi kursiyyan fil janna ọlọ́run ti fàga yìí nínú àlùjáná ó ti fi rọ́pò rẹ̀ fún ọ ọlọ́run ọba kó ṣe bẹ́ẹ̀ fún wa ẹni tó wá jẹ ọmọ náà ẹni tí ò rẹ sí fọ àwọn mọlẹ́kọ̀ sọ pé wo aga rẹ ní fil janna qad abdalaka Allahu bihi kursiyyan fin nar ọlọ́run ti fi aga yìí ó ti fi jàrọ̀ rẹ̀ fún ọ nínú náà kọ́lọ́n má ṣe ti wà bẹ́ẹ̀. ọwọ́ wa nínú àdìsí yẹn pé mọlẹ́kà méjì jọ yọ síyàn nínú sàárè ọ̀kan nínú wọn jẹ́ al èkejì sì ń jẹ́ an Al njẹ́ àmàtúmọ̀ rẹ̀ bí almunkar ìtumọ̀ rẹ̀ náà ni anakir anakir ìtumọ̀ rẹ̀ ni almunkar ìtumọ̀ méjèèjì ni ẹni tá a mà sọ ọmọ wọn kó o kúkú mà wọn amaleka méjèèjì ni ọwọ́ àṣebéèrè lọ́dọ̀ yẹn akramakallah tọ́lọ́mbà ràn ọ́ lọ́tọ́ orí sífọ̀ njẹ́ ọ̀sẹ̀lẹ̀ níbẹ̀ yẹn kíá ó náà ní kọ́ lọ́wọ́ ọ láàyè nínú sàárì rẹ̀. sàárè rẹ̀ ọ̀fẹ́ àyè nínú ẹ̀ ẹnìkan ni abba abba àwọn ti tẹ̀ ń yìí bí si ṣe wà láwa bá ṣebí wọ́n sì wà láyé nígbà tó o bá kú ọ sàmì àdúrà ọlọ́run ti sàárè òfun mọ́ ṣé ọ sàmì òní sàmì ọlọ́run gbà wá láyé inú sàárè tiwa àmì bákan náà lẹ́yìn ìgbà tó bá wọ ìtàtọ́lọ́n tí ojú rẹ̀ fanimára ọmọ wa sọ fún yín pé mo lẹ́yìn ti wá báyìí tójú yín fanimára báyìí tójú yín sì tutù jọjọ báyìí ojú yín ọ̀kọ́rẹ́ dání yóò ní ni ìró ìdùnnú lọ́wọ́ èmi ní dáadáa tó gbélé ayé ṣe èmi ní màá ọ̀nájú díjọ́ ẹ̀rí ọ̀daràn ẹnìkan wà bọ̀ náà ojú ọkọ̀ rẹ̀ dání yóò ṣókùnkùn ojú biribiri yóò di jumagbari yóò fajúro èwo wá ni wọ tójú rẹ ṣókùnkùn birikiti tójú rẹ dúdú jọjọ gbóni wọn ti wá ojú rẹ ọ̀fanimára yóò ní bẹ́ẹ̀ là á wí èmi ní sẹ́ẹ̀bù tó gbélé ayé ṣe ìró ìbànújẹ́ lọ́bọ̀ yìí èmi màá mọ́ bọ́ nájú títí di lọ́la kìyàmà ọlọ́ọ̀dà kò má bẹ́ẹ̀ torí ẹ̀ lọ́dọ̀ àwọn ahlu sunnati wal jama'a wọ́n ní ẹni tí irú ẹ̀ bá ṣẹlẹ̀ sí yóò máa rí yasari títí dijọ́ gbendal kiyama ẹni títà kọ́kọ́ bá ṣẹlẹ̀ sí torí sífọ̀ yóò máa rí ìdẹ̀ránú sáré títí dijọ́ gbendal kiyama àwọn ẹni tó takò pé yà ń bẹ nù sáré ìkẹ́ ń bẹ nù sáré wọ́n ṣe ahlu bí àwọn mu'tazila al àwọn làwọn ẹni tó takò wàhùwà aliyaku bi àtizalihim wa jahmiyatihim àìnígbàgbọ́ sí tọ́wọ́ ànú kuraani àti sunna náà lọ́dọ́gba pẹ̀lú àìgbàgbọ́ wọn eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ máa àjọ kan nù wọn o rẹ́lẹ̀ omi lè sọ pé ah ìyanu sàárè bá wò ńgbàtà awúsàárè ńjọ ni àrí pé nǹkan kan ṣẹlẹ̀ sí i ṣé wọ́n lọ wá wà mẹ́ ọmọ pé ẹni méjì sùn lẹ́gbẹ̀ẹ́ ara wọn ẹnìkan sì rẹ́rìn nígbà tó jí ẹnìkan sì ké látojú oorun kí ló dé àríkọ́ ẹnìkan kan bùn wọn ní nǹkan kan àṣíríkọ́ ẹnìkan dáná jù wọ ìwọ ń rẹ́rìn ìwọ ń sọ. ẹ̀rí tí mo rí àárín tó rí abájọ tẹ̀ bá rẹ́rìn abájọ tẹ̀ sàánù mi àbí òye wa àbí òtí sẹlẹ̀ sẹ́yìn lójú oorun gbogbo oríṣiríṣi nǹkan ló ń ṣẹlẹ̀ báwo wá ni lẹ́yìn ìgbà tá a ti kú oníbèrè wa béèrè ó ní ẹ dákun títí náà sàárè tẹ́ ń sọ̀rọ̀ yìí báyìí tọ́ da lórí pé wọ́n lọ́dọ̀ wa ẹ dákun ṣe yorùbá ó fi bí wá ni àbí ibo àbáwúsá àbí lárúbáwá àbí english torí ètò àbátí gbọ́ kálí bá a lọ kọ́ nípa rẹ̀ kálá ọ̀rọ̀ sàárè kọ̀dà bí ọ̀rọ̀ ilé ayé wọ́n bí ọ léèrè léde tó lè fèsì àbùkátà ká méde náà àbùkátà ká dédè náà mà nísìn torí pé ìkánjúnù bá dé sàárè àmọ́ gbọ́ eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mẹ́wọ́ bákan náà nínú àwọn nǹkan eléyìí tá a gbọ́dọ̀ gbàgbọ́ nípa pẹ́kú ń bẹ lẹ́yìn ìgbà tá a bá kú tán tó sì ní í ṣe pẹ̀lú gbẹ̀ndẹ̀ alqiyam òun náà ni al-imanu ní ìgbàgbọ́ sísèrè ihò eléyìí tí malayika israfil aleyhi salam tí ó fi àtẹ́gùn sí láti ìjọ tó lọ́wọ́ bá ti dá israfil iṣẹ́ tó lọ́wọ́ bá lòun ó ṣe òun náà ni kò fi àtẹ́gùn sí fèrè kò sì ní fi àtẹ́gùn yìí sí fèrè àfi lọ́jọ́ gbẹ̀ndé alùkìyàmà fèrè yìí sì ń bẹ lẹ́nu rẹ̀ ihò yìí ó ń bẹ lẹ́nu rẹ̀ láti jọ́ tọ́lọ̀ ti dá ó ń retí àṣẹ ọlọ́ọ̀ni fi atẹ́gùn sí kó sì fi atẹ́gùn sí tó bá fi atẹ́gùn àkọ́kọ́ sí gbogbo ilé ayé dàrú yọ dàrú débi pé tadhalu kullu murdi'atin amma arda'at gbogbo obìnrin tó ń rema tó ń fọmọ lọ́yàn yọ pa ọmọ tì yọ sọmanu wàtọ́dọ̀rù kólódà ti hamlin hamlaha gbogbo aboyún ó ti dọ́mọ ó kù díẹ̀ kọ́ dọ́mọ ni ó ti ẹ̀sẹ̀sẹ̀ dé náà ni kálukó bi tiẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́tara nasa sukara wàá rí i pé àwọn èèyàn hún ríra ń ta gẹ́gẹ́ bí ẹni mutí wọ́n máa hun bí sukara kìí ṣe pé wọ́n hún ríra walakin adab Allahi shadid ìyà ọba ló le koko yawma yawma yaj'alul wildana shiba ọjọ́ tó ṣe pé àwọn ọmọdé kéékèèké ó sì hu ewu lórí látàrí pé wọ́n fẹ́ fèrè ń wàá lọ ṣẹlẹ̀ gbogbo nǹkan lé ayọ́ dàrú fèrè àkọ́kọ́ nù fèrè ẹlẹ́kejì gbogbo oníkàlùkù òkú wa nufikha fi s-sur fa sa'iqa man fi s-samawati wal-ard wọ́n fẹ́ fèrè tó bá fẹ́ fèrè yẹn tó fẹ́ gbogbo ẹni tí ń bẹnu sánmà àtilẹ̀ gbogbo wọn ni nínú àyà kan illa man sha Allah àyàfẹ́ tó bá wọlọ́ talẹ́ni tí ó wọlọ́ pé kọ́ máa kú wọ́n ní àwọn ni al-hur al-ayn àwọn obìnrin ẹlẹ́yinjú gẹ́ tọ́lọ̀ wọn bá dá sínú alìjánná fáwọn ọmọ alìjánná kọ́lọ̀ wọn lè wọ̀ wá. bákan náà al-wildanul àwọn ọmọdé kéékèèké fún ọmọ ṣiṣẹ́ sí àwọn ọmọ alìjánná fún ọmọ ṣiṣẹ́ sí àwọn ọmọ alìjánná ọlọ́nkùn wọn ni mukhalladun àwọn ọmọ abẹ láéláé wọn ò ní parun wọn ò ní parẹ́ bẹ́ẹ̀ náà ni aṣọhadá àwọn ẹni tó kúkú ṣàyídì wala tahsabanna alladhina qutilu fi sabilillahi amwata bal ahya'un 'inda rabbihim yurzaqun ẹ má lérò yìí pé àwọn ẹni tó ń pa sójú ogun ti gbẹ́sìn ọlọ́wọ́n bá ga ẹ má lérò kókù ni wọn o abẹ̀mí ni wọn wọn ń bẹ lọ́dọ̀ ọlọ́run tọ́lọ́wọ́n bá ń rọ̀ wọn lọ́rọ̀ àwọn eléyàn náà ò ní kú àwọn làwọn ẹni tí wọ́n ṣẹ́kù illa man sha Allah gbogbo apẹ́tẹ́lá kù kódà tó fi dórí màlẹ́kà kú ó wà nínú hadith látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam gbẹ̀ngbà tí màlẹ́kà kú bá pa gbogbo èèyàn tán tó pa gbogbo abẹ̀mí tán pa gbogbo màlẹ́kà pa gbogbo àlùjànnú tán yóò kù màlẹ́kà jibril yóò kù màlẹ́kà mikael yóò kù màlẹ́kà israfil tó àwọn màlẹ́kà yìí wọ́n ní kọ́ lọ́wọ́ dákun kọ́ mẹ́jẹ̀ kí màlẹ́kà kú kọ́jẹ́ kó ní ó jẹ́ káwọn fọ ara wọn gbẹ̀mí ara wọn nírọ̀rùn ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọn ò ṣe bẹ́ẹ̀ ọlọ́wọ́ gbà fún wọn. yàrá kú màlẹ́kà kú pété ló kú báyìí ohun ẹrú rẹ ohun ẹrú wọ àbí òye ohun ẹrú wọ mìsíkìnì yìí náà ló ohun ẹrú rẹ kò burú ọlọ́run wa bùra màá jẹ́ kó tọ́wò irú mo mú ọ mú àwọn ẹrú mi tọ́wò tó báyìí lọ́lọ́run gbẹ̀mí tiẹ̀ لمن الملك اليوم الواحد القهار اليوم تجزى كل نفس ما كسبت لا ظلم اليوم تعالى نتيجة بان بلور لوني طلعوا وباني ọba tó gbogbo ẹ̀dá táwọn níta lọ́ba lónìí ọba kọ̀ọ̀kan gborí òkè eléyìí ikú ni ńlọba báyìí eléyìí ikú ńlọba èkó eléyìí ikú ńlá láàfin eléyìí ikú ńlọ ní Ifẹ̀ eléyìí ikú ní sọ̀hún Ògbómọ̀ṣọ́ eléyìí ikú ní mí àlọ́rin àbí ẹ̀kọ́ ni limanil mulkul yawm kẹ́kẹ́ ọ̀parí rẹ̀ ni ọba kọ̀ bàtà ni tọ́lọ́wọ́n ọba nìkan níjọba al yawma tujza kullu nafsin ma kasabat onílàsàn gbogbo ẹ̀mí lẹ́sàn lórí tó gbélé ayé ṣe la zulma al yawm kò sábòsí lónìí ó túmọ̀ sí pábòsí kúnlé ayé àmọ́ kò sábòsí ń jọ gbẹ̀ndà al qiyam màlẹ́kọ̀ọ́ tún afẹ́fẹ́ rẹ̀ ẹlẹ́kẹta lẹ́yìn eléyìí gbogbo owó wa dìde ó túmọ̀ sí pé nígbà tí gbogbo ẹni tí ó kú bá kú nínú àkọ́kọ́ ẹni tó lọ́wọ́ bọ́ kọ́ jí dìde òun náà ni màlẹ́kà kú ọlọ́run tún ní kọ́ fẹ́ fèrè fa idha hum qiyamun gbogbo owó wa dìde àmọ́ wò fẹ́ ó dénú sẹ́bẹ̀ sọ gbígbé ní al-qiyama dé za'ama alladhina kafaru allan yub'athu qul bala wa rabbi latub'athun thumma latunabba'unna bima 'amiltum wa dhalika 'ala Allahi àwọn kèfèrí ń fanu kpọrọ sọ yìí pé Ọlọ́run ò ní gbà wọn dìde sọ fún wọn pé kò rí bẹ́ẹ̀ o mo fi Olúwa Ẹlẹ́dàá mi búra á gbé yín dìde ìwọ náà wúra rẹ wò tó bá sùn tó da blanket borí how do you feel. ọlọ́pàá nínú wa náà ni wọ́n máa rò pé ah, ó dájú fa you see àbí òye wa ọ̀pọ̀lọpọ̀ náà tó bá yẹ ń ro bẹ́ẹ̀ fa inna imanaka laysa imanan sahihan kamilan ìmánì rẹ̀ ọ̀lá láàfin àkùpé. anabi sallallahu alayhi wa sallam ó sọ nínú hadith ó ní walladhi nafsi biyadihi latamutunna kama tanamun wala tub'athunna kama tastayqidhun mo fi ọlọ́wọ́n bá tẹ́mi mi bẹ́ lọ́wọ́ rẹ̀ búra pé gbogbo yẹn kò kú o gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe máa sùn mo sì búra pé ọlọ́wọ́n bó jìyín dìde gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe máa tají ọ̀rọ̀ gbẹ̀ndà kìámà kò jẹ́ nǹkan kan àbí bí ká dijú ká yájú lọ́dọ̀ ọlọ́wọ́n bá ti wá innahum yarawnahu ba'ida wa narahu qariba ẹ̀yin lẹ́ ń wò pé jìnnà ó súnmọ́ lọ́dọ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá wa sẹ́bẹ̀yìn ti mà ìgbé tó bá jẹ́ pé èèyàn bá ní màlẹ́kà tó bá ké bí èèyàn làwọn náà máa ṣe ni yóò ti dàrú o ọlọ́run dá pé yọ fẹ́ fèrè sára àhó látijọ́ tọ́lọ́n ti da mission ti ẹnu kò jù rẹ̀ nǹkan retí kí tó yóò ní ń let me try it let me just make a, tri a trial yóò ti da irú táwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan tán ní kí wọ́n máa ṣe ni wọ́n máa ṣe àsìkò tí tòó ni mo dán wò náà ni tó fi jolé àsìkò tí tòó mo dán wò tí lọ́ọ́ fi mọ́tò mọ́tò tí ó lọ la mọ́gìrì àti ìpè kó start mọ́tò ọmọ tí ó tójú rẹ̀ ó tí tó wájú tó start mọ́tò tó tẹ́ná sí ọ̀sọ́jíà mọ́tò bá túlẹ̀ ọba wó so gbogbo orú nǹkan báyẹn kò sí fáwọn màláíkà torí pé àwọn la yasbiqunahu bil qawl wa hún bi amrihi ya'malun wọn kì í sọ̀rọ̀ kọ́ lọ́wọ́ bó tó wí àṣẹ ọlọ́run ni wọ́n máa tẹ̀lé nínú nǹkan tá a tún gbọ́dọ̀ gbàgbọ́ nínú tá a tún gbọ́dọ̀ gbàgbọ́ nípa agbẹ́ndà al-qiyama onáà ni al-ba'thu wan-nushur nushur o wọn gbé wa dìde o wa daraba lana mathalan wa nasiya khalqa qala man yuhyi al-'idhama wa hiya ramim qul yuhyiha alladhi ansha'aha awwala marra. wa huwa bi kulli khalqin ali èèyàn ń pòwe fọlọ ó ti gbàgbé bọlọ ti ṣe dáhùn ń sọ fọlọ yín pé ìwọ lọ ń sọ wípé ta ni ó di egun tí ó tún sọ igun dábẹ mi lẹ́yìn tí igun ti kẹfun gẹ́gẹ́ bí wọn náà ṣe máa sọ ọ́nù pé ọ̀ ayé yìí ni ayé yìí ni ayé yìí gbogbo ẹ̀ mọ̀ kò sí ìdájọ́ kan lọ́rùn ayé lọ́wà ayé ò ní parẹ́ ilẹ̀ tuntun lẹ́ẹ̀ lọ irọ́ lásán nígbà tọ́jọ́ kú bá tó kọ ọmọ kù tó bá sì gbé ọ dìde kó dì mọ́lẹ̀ kó lóòní jáde wọ́n gbé wa dìde láti inú sàárè wa ọlọ́wọ́n bá ní wa kanu yaquluna idha mitna wa kunna turaban wa 'idhaman a inna lamab'uthun wa aba'una al-awwalun qul inna al-awwalina wal-akhirin lamab'uthun lamajmu'una ila miqati yawmin ma'lum wọ́n máa sọ yìí pé ǹjẹ́ tá a bá kú tá a dé ìpẹ́ tá a di egun ṣé ọlọ́run ó sì gbé wa dìde ok káti ẹ̀fi ti wá lẹ̀ àwọn bàbá wa àwọn bàbá bàbá wa àwọn bàbá bàbá bàbá bàbá wa ta ni ó gbé àwọn náà dìde. ọlọ́run ọba ni sọ fún wọn ẹni àkọ́kọ́ àtẹni ìgbà yìí gbogbo wọn lákòjọ lọ́jọ́ gbẹ̀ndà al kẹ́bù sí wa nínú suratul waqi'a. ọlọ́run ni afahasibtum annama khalaqnakum abatha wa annakum ilayna la turja'un ẹ̀rù kọ́ àkàndáyìn fún ẹ̀fẹ̀ adáyín fèrè ẹrù ẹni padà sọ́dọ̀ Ọlọ́run torí pé àrònú eléyìí iná lọfà nígbèsè ayé fi dàbò ṣe dà wàlá ń ayé bígbà tí ò sọlọ ọ̀pọ̀lọpọ̀ ń ṣẹlẹ ayé bígbà tí ò sí ìṣirò a sì pé ńgbà tá a bá ń bẹ bákan náà ǹjẹ́ tá a bá gbé wa ṣé ń bẹ nínú wa ẹni tí ilẹ̀ ò ní jẹ ara rẹ̀ ṣé ń bẹ tí ilẹ̀ tí ẹni tí ilẹ̀ oníjàra rẹ̀ àwọn ẹni tí ilẹ̀ oníjàra wọn àwọn náà làwọn anabi Ọlọ́run ó wà nínú hadith eléyìí tó fẹsẹ̀ rinlẹ̀ anabi sallallahu alayhi wa sallam ó ní inna allah harrama ala al-ardi an ta'kula ajisada al-anbiya Ọlọ́run bá ṣe léèwọ̀ lórí ilẹ̀ láti jẹ ara àwọn anabi Ọlọ́run ilẹ̀ oníjà ara anabi Ọlọ́run bí wọ́n ti ṣe sin àwọn anabi bẹ́ẹ̀ náà ni wọ́n wà kò sí nǹkan kan tó sara wọn. àwọn yahood méjì nínú wọn gbìyànjú láti lọ jí ara anabi wa muhammad sallallahu Alaihi wa sallam gbé ọlọ́wọ́n bá sì tú àṣírí wọn ẹ gbà pé anabi ọlọ́ni àmọ́ ẹ gbà pé ń tọ́sọ òdodo ni wọ́n gbà pé anabi sọ pé lẹ́ẹ̀ òní jí ara àwọn anabi ọlọ́ náà sì fẹ́ make attempt láti lọ jí ara rẹ̀ gbé wọ́n wọnú ìlú madina nígbà yẹn wọ́n sì gba hòtẹ́ẹ̀lì sítòsí ibi tí mọ́sálásí ànábì wà nígbà wọ́n sì tájẹ́tì direction ibi tí sáré ànábì wà wọ́n sì bẹ̀rẹ̀ sí ní fòrúgbẹ́lẹ̀ wọ́n sì ṣe dáadáa sí gbogbo èèyàn so that wọn ò fi ní fura sí wọn. wọ́n á gbé sáré títítítí ó jìnnà ọlọ́run á mú kí ẹni tó jẹ́ gọ́vnà Madina nígbà náà kó lálàá ọlọ́run fi ètè àwọn èèyàn yóò fi hàn wọ́n ó wá pálásẹ̀ ike kun ọsẹlẹ reality ni o ọwọ akpalasẹ pé kí gbogbo ẹni tó wà Madina kí wọn jáde wá àwọn lẹ́bùn táwọn fún wa ibi wọn náà ti mọ̀ pé ẹ̀bùn ló dùn mú yàn ẹ rí i pé gbogbo orílẹ̀-èdè ilé ayé náà lónìí tí wọn bá fẹ́ mú ọ̀daràn kan ọ̀nà tí wọn máa gbà tí wọn fi máa dẹ pàkúté fún wa náà ní pé ẹnikẹ́ni tó bá mọ ibi tí wọ́n wà tó bá lè tú àṣírí wọn fún wa o yóò gba fifty million naira ẹ rí i pé orí ẹlòmíràn ti fò lọ fifty k kì í máa ṣe k mi so ẹ rí i pé oníkálukú ọmọ da information jọ pẹ̀lú ẹ̀mí pé tóun bá ti tú àṣírí yẹn ń kọ́ owó yẹn á ti ń lọ́wọ́ báyìí ẹni olórí yẹn ó ní kí gbogbo yẹn wá àwọn fún wọn lẹ́bùn gbogbo yẹn sì péjọ ìgbà tí wọ́n péjọ wá ní kó máa kọjá níwájú òun bí ìgbà táwọn ológun máàtì níwájú olórí ni wọ́n ń wò wọ́n fínífíní bí wọn ò jọ ẹni tá a rí wọn ò jọ àwọn ẹni tá a rí lójú oorun abala ìwà jẹrọ ni abala ìwà jẹrọ ni títí gbogbo èèyàn fi lọ tán ó wá ní òun tún fẹ́ kí gbogbo yín tún jáde níjọ́ mi lẹ́ẹ̀kan sí i ṣùgbọ́n tàlejò tàlejò tó wà lù kìí sẹ̀yìn aráàlú nìkan la fẹ́ pọ́nlé àtàwọn àlejò tí ń lù báyìí làwọn ẹni méjì yìí wọn ò tún jáde ìgbà tí gbogbo wọn tún wá kọjá níwájú olórí tán ló wá ní sí òsìkò àwọn kan tí ò tíì jáde lẹ́nìkan bá ní bẹ́ẹ̀ ni ó kó àwọn ẹni méjì kan wọ́n dírẹ́sì wá bí àwọn magariba bí àwọn ará Morocco àwọn ni ò tíì wá ẹnu pé wọ́n wà wọ́n lálejò sì wọlú tá a fẹ́ pánlé tí ò sì ní yọjú mímú tí wọ́n mú àwọn ọ̀daràn méjì dé ojú wọn bá ṣe rẹ́gí pẹ̀lú ojú tí bàbá yìí lálàrí bàtà ń ra wọn mú wọ́n ní wọ́n sọ àwọn jẹ́jẹ́ lódodo táwọn bá wa nánu àwọn fẹ́ jí ara nábì gbé ni sallallahu alayhi wa sallam ẹ gbàgbọ́ ẹ sì mọ̀ pọ́rọ̀ tó sọ òdodo ni àà ẹ̀rí kó takora wọn gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni wọ́n máa ṣe láwọn yahood tó fẹ́ sin wọ́n wá sáré wá bí tábìlì wà alhamdulilayi wọ́n mọ̀ pé anabi ọ sọ pé yarhamukallah fáwọn mùsùlùmí. àmọ́ àwọn náà wọ́n retí kọ́ sọ pé yarhamukallah fún dara wọn anabi wa sọ pé yahdikumullahu wa yuslihu balakum ọlọ́wọ́n fọ́nà mayín ìmọ̀ àwọn ọlọ́kàn jẹ bóòlù ṣe sọ fáwọn èèyàn rẹ pé yarhamukallah tóòní sọ fáwọn pé pé ṣé èèyàn mi kúkú ṣe èèyàn mi náà àwọn èèyàn rẹ mùsùlùmí torí òní jẹ ara àwọn anabi bákan náà ara àwọn aṣòhádà gbogbo ẹni tó kú sójú ogun tá a jà láti gbé ẹ̀sìn ọlọ́wọ́n bá ga ilẹ̀ òní jara wọn o kí ẹ bó ṣe wá nínú hadith eléyìí tí imaamu bukhari tó gbé jáde bẹ́ẹ̀ náà ni gbogbo wa pátá nǹkan kan bẹ lára wa tí ilẹ̀ òní jẹ wọ́n ń pè ní ajibu dhanab ajibu adhanab ibi tí egun ẹ̀yìn wa tán sí. Si ibi tí egun ẹ̀yìn tán sí gbòòrò kékeré yùn bí ilẹ̀ bá jẹ gbogbo ara wa kò ní jẹyùn àtàrà rẹ̀ lọ́lọ́run ti tún wa dáńjọ́ gbendal kiyam so nítorí de eléyìí eléyìí jẹba bákan náà nínú tí ilẹ̀ òní jẹ onálẹ̀mí bẹ́ẹ̀ ni gbàgbọ́ àwọn ahlu sunnah tó jẹ màá ẹ̀mí ilẹ̀ òní jẹ torí pé ẹ̀mí ó ti padà sọ́dọ̀ ọlọ ilẹ̀ òní jẹ torí lásán sọ pé. ara rẹ̀ lẹ́ lè pa ẹ̀ lè pa ẹ̀mí ló pa ó lè pa ẹ̀mí rẹ̀ torí ẹ̀mí rẹ̀ ń bo ọ̀padà sí ọ̀dọ̀ ọlọ́run bákan náà nínú nǹkan tá a tún gbọ́dọ̀ nígbàgbọ́ sí nípa ajọ́ òun náà ní bó kó o ọlọ́wọ́n bó kó gbogbo wa kó ń gbogbo bó ọlọ́ni yawma nahshurul muttaqina ila rahmani wafda wa nasuqul mujrimina ila jahannama wirda ibn abbas radiyallahu anhuma ó ní ìtumọ̀ ayà yìí ó náà ní pé ọjọ́ gbẹ̀ndà alqiyama ó náà lọ́jọ́ tó ti pa kó àwọn olùpáyọ̀ ọlọ́wọ́n ba wọn jọ lọ lẹ́ni tó ń bẹ lórí nǹkan àgùn àwọn bẹ lórí nǹkan àgùn tàpọ́nlé tàpọ́nlé ni wọ́n fi lọ bọ́lọ̀ ṣùgbọ́n àwọn ọ̀daràn almujrimin á kó àwọn á kó wọn lọ bọ́lọ̀ lápapọ̀ wọn rìtọ́ṣ lẹ́ni tó ń gbẹ̀ngbẹ̀ burúkú á kó wọn lọ bọ́lọ̀ lẹ́ni tó ń gbẹ̀ngbẹ̀ burúkú. alágbègbè gbé àyè kan bẹ́ẹ̀ o gbangba alkiyama ni kíkójọ tó làwọn bó kójọ tó kó àjọ síbẹ̀. Si báwo làwọn èèyàn ó ṣe rí níbẹ̀ tó bá di lọ́jọ́ gbẹ̀ndà alkiyama àkọ́kọ́ ni pé gbọ́dọ̀ ṣe èméjì nípa eléyìí kí ló tiẹ̀ fẹ́ ṣe èméjì sí ìwọ gangan fúnra ara rẹ fọdún kan kún ọdún ọdún tó ti lò láyé ń bò lọ wà tó bá jọ ma twenty years twenty one years ago where are you tó bá jẹ́ bàbá fifty fifty one years ago who, who are you bàbá eighty eighty one years ago where can you be found hal ata ala al-insani hiinu mina dahiri lam yakun shay'an madhkura sẹ́yìn mọ̀ pé wà kan ti kọjá ni o ti kọjá nígbà táwọn ò fi jẹ́ nǹkan kan a sì ń jẹ́ nǹkan kan lójú bá tún di lọ́la àní símá tá a bá sì símá kò pé kílé ayọ́ parẹ́ nígbà tásìkò ọ̀bá ti tó tásìkò tọ́lọ́run bá tó iná nílé ayọ́ parẹ́ torí ẹ̀ o gbọ́dọ̀ ṣe èméjì nípa pípéǹde àlùkìyámà ń bọ̀. ọlọ́ni allahu la ilaha illahu la yajma'annakum ila yawmil qiyamati la rayba fi. ọlọ́wọ́n bá o ọba míì tó láti fòdodo jọ́sìn fún àfọ̀nìkan ṣoṣo ó lòún búra pé òun kó àjọ níjọ́ gbẹ̀ndà alkiyama kò sí èméjì nípa rẹ̀ o kò sí èméjì nípa ìyẹn ni pé a gbọ́dọ̀ sí èméjì nípa o ọjọ́ ọlọ́run tó sọ nípa rẹ̀ ó ní ala yadhunnu ulaika annahum mab'uthun li yawmin 'adhim yawma yaqumu an-nasu li rabbil 'alamin ṣé wọn ò mọ̀ dájú ni wípé á gbé wọn dìde bí ní ọjọ́ ńlá ọjọ́ wo gan ni ọjọ́ tí gbogbo èèyàn dìde fún ọlọ́run ọba ọba gbogbo àgbáńlá ayé Allahu akbar ọjọ́ gbẹ̀ndẹ̀ nìyẹn bákan náà ọjọ́ gbẹ̀ndé alikiyama yìí wọn àmọ́ kúkú bí ẹnìkan dá o tí ó lè sọ̀rọ̀ tí ó lè rótó àfẹnitọ́lọ́wọ́n bá bá gbà láàyè pé kó sọ̀rọ̀ mẹ́yẹ yawma yaqumu rruhu wal malaikatu saffa la yatakallamuna illa man adhina lahu rrahmanu wa qala sawaba. lọ́jọ́ yìí gbogbo wa pátá ńgbà tí màlẹ́kà bá dìde dúró jibiri Jibrilu alayhi salam àtàwọn mọ̀lẹ́kà yòókù tí wọ́n tò lẹ́sẹẹsẹ ẹnìkan àwọn ọmọdé lọ́rọ̀ lọ́jọ́ àfẹnitọ́ lọ́wọ́ bàbá rẹ̀ à ń sè sọ̀sọ́kùsọ̀ síjọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàmù à ń fẹnu wa rọ́f kò síjọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàmù tó máa yọ̀ǹda fún ọkọ sọ̀rọ̀ ọ̀rọ̀ tó wúlò lórí sọ. bákan náà oníwà anzirhum yawmal azifa idhal qulubu ráwọn létí nípa ọjọ́ tó súnmọ́ láti dé jọ́gbìn dàlùkìyàmù ọjọ́ tí ọkàn kù nígbà àyà tí ó wàá jókòó sí gògóńgò ọ̀run ọjọ́ tí ọkàn wa tí ó kù nígbà àyà wa tí ó wàá jókòó sí gògóńgò ọ̀run wa ọjọ́ ńlá lọ́jọ́ ìjàmá so ọjọ́ yìí kẹ́hìn mi kálukú gbé ẹnu lọ́ọ̀nì kò sẹ́ni tí ò lè roto bákan náà ọjọ́ ńlá lọ́jọ́ yìí òdiwọ̀n rẹ̀ yóò dà gẹ́gẹ́ fifty thousand years ọjọ́ ẹ̀yọ̀kan ni ṣùgbọ́n ìbùbù rẹ̀ yóò dà bí fifty thousand years ọlọ́run ní fi yawmin kana miqdaruhu khamsina alfasana òdiwọ̀n ọjọ́ yìí yóò dà bí òdiwọ̀n ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta ọdún ni bákan ẹnìkan ọmọ ní rójútu ẹnìkan ẹ bó níbi tá a fọ̀rọ̀ sí ń kọ́ ọ̀rọ̀ wo. kí la fi ṣe bí kí ni dábàrà rẹ kó wájú mi. nínú ankachifu yẹn wà ankachifu dà. oníkàlùkù ní ọjọ́ yìí tara rẹ̀ ni wọ́n máa mú gbọ́ ọ likulli imri'in minhum yawma idhin sha'nun yughni ntí ń bẹ wájú kálukú tó. sọ ìtumọ̀ ọ̀rọ̀ àwọn afa yorùbá nù àwọn afa yorùbá ẹ̀rí pé àwọn náà àwọn ọ̀rọ̀ míì tán sọ nítumà wọ́n ní tèmi tó mi lẹ́rù mádìkún tèmi tó mi lẹ́rù mádìkún gbàdá nìkan gbé fìtínà tiẹ̀ wá bọ̀ kékeré ni tèmi gan tóbi can't you render a service service kọ́ management ni wọ́n ní kálukú tulẹ̀ ni lẹ́kọ́lẹ̀ mìíràn ẹ̀mí nìhùn yẹ́wò ma ẹ̀dẹ́n ṣẹ́ ẹ̀nà yọ̀gìnì ní ti ń bẹ́ẹ̀ wájú kálukú tó o. kò ṣe ọ bólú ọmọ tó ń lọ nbólú ọmọ tí wọ́n dọ̀ sí téèyàn ò sì lè jà láyọ̀ kí láyé ń bí o lè sọ o ẹnì kò ní bá ń dán o dán o bí ọmọ èkó kọ̀ ọmọ gbogbo kálukú ń dà ní lọ́jọ́ tá a wí arọ́ lọ. bákan náà mọ̀ pé lọ́jọ́ yẹn kò sí bàbá sọ́mà ẹ̀gbọ́n rà àbúrò sà bàbá ọ̀sà fọ́mà ìyá ò túlẹ̀ wàláhì ọjọ́ ńlá ni wàláhì tàláhì ọjọ́ ńlá ni ọlọ́ni yawma yafirrul mar'u min akhihi wa ummihi wa abihi wa sahibatihi wa banihi likulli imri'in minhum yawma idhin sha'nun yughnihi ẹni kálukú ọmọ ríra wọn sáni kótó wá di pé tálíjà náà bá pa wọn pọ̀ wọn àmọ́ra wọn gbà náà wọn tún máa wá ara wọn kọ́lọ́wọ́n bó ṣe wà lọ́mọ aljanna ọlọ́wọ́n bá ní fa idha nufikha fi s-sur fala ansaba baynahum yawma idhin wala yatasa'alun ní ìgbà tó bá ti lè fi atẹ́gùn ètò wọn fẹ́ tí gbẹ̀ndà alkiyama ó fi dé tá a dìde ìjẹ́bi ti tán o ìbí kan ò ní sí láàrin wa kó àmọ́ ọgbà dáàdi mi nìyẹn mọ́mí nìyẹn mọ́ bàbá yìí aa ah, kálukú tiẹ̀ ní ọ̀mà dù ọlọ́run ni kò sí ìjẹ́ fámìlì mọ́ ẹnìkan ò sì ní béèrè ẹnìkan ṣáájú kó o tó ríra rẹ lálìjáná ò ní rẹ nìkan ò sì ní béèrè ẹnìkan. tọ́ eléyìí jẹ́ ara tí ó ṣẹlẹ̀ níjọ́ gbẹ̀ndé alqiyama. bákan náà ọlọ́ni wa khashi'atil aswatu lirrahman fala tasma'u illa hamsa gbogbo ohun àwọn èèyàn ìní ọ̀parun fún ọlọ́run ọba wa kò sẹ́ni tí ó lè dún ó ní gbọ́n kankan ju káwọn èèyàn máa kùn lọ kíkùn lọ́ọ́ máa gbọ́ ẹnìkan ò ní lè sọ̀rọ̀ jọ́gbìndà kìámanu táwọn ìgbà tó bá jẹ́ bí ilé ayé ni tó bá jẹ́ bí ilé ayé ni tíyẹn bá ti pọ̀ sẹ́wọ̀n pé àti kọ̀ǹtúrò àwọn èèyàn ní rọrùn ẹ dákẹ́ ẹ tẹ́tì ilé ẹjọ́ lágbájá ń bá lọ kíni jọ́gbìndà kìámà kò sọ̀rọ̀ ṣe lè jọ́gbìndà kìámà ọjọ́ tí ó le koko ni ọjọ́ tí ojú máa dúdú birikiti tójú ó ṣókùnkùn kálukú ọ̀fàdúró tí ìfàdúró wọn wàá gùn inna nakhafu min rabbina yawman abusan qamtarira ọjọ́ tó ṣe pé oníkálukú ọ̀fàdúró líle koko ọjọ́ yìí yọ pọ̀ kọ́nà ọ̀bọ̀dá kún kọ́ sànù wa. ọwọ́ alátọ̀dọ̀ al-Miqdad ó ní anabi sallallahu alayhi wa sallam ó ní idha أدنيت الشمس من العباد حتى تكون قدر ميل أو ميلين تقول دال القيامة بعد ọlọ́run bó sun oòrùn máwọn èèyàn yóò wá súnmọ́ wọn lódì wọn máìlì kan àbí máìlì méjì àwọn sàhábà ni kò yí àwọn ṣé máìlì ti ọ̀nà ni àbí máìlì pọ̀pá tìróò torí míìl lédè lárúbá pọ̀pá tìró máa ń jẹ́ bẹ́ẹ̀ ṣebí pọ̀pá tìró ṣe máa kékeré yùn bẹ́ẹ̀ lòrùn súnmọ́ wa sí àbí sísúnmọ́ máìlì kan ti ah máìlì kan ti náà so <laughs> ó jìnnà ni kò jìnnà ọlọ́dà kò sànù wa bẹ́ẹ̀ lòrùn súnmọ́ àwọn èèyàn lọ́jọ́ yẹn qala fatasharuhum ash-shams anábì ní òórùn wa máa mú wa yọ gẹ́gẹ́ bá bẹ́ẹ̀ là ṣe máa yọ níwájú náà fayakununa fil araq àwọn amabẹ ninu ogun kakọdiri amalihim bísẹ wa bá ṣe ma bẹ́ẹ̀ lóògùn ara wọ ma bísẹ wa bá ṣe ma bẹ́ẹ̀ lóògùn ara wọ ma ọmọbẹ nínú wa ẹni tó ogun ó mú dórúnkún rẹ̀ méjèèjì ó sì ń bẹ nínú wa ẹni tó ogun tí ó mu dé ibi ìbàdí rẹ̀ ọmọbẹ nínú wa ẹni tó ṣe pé ogun yóò tiẹ̀ ṣe ìjánu fóònù yóò mú dẹnu bí yẹn bá ṣe jọ́ dára si. i. bẹ́ẹ̀ lóògùn ọ̀pọ̀ lára rẹ̀ sí kọ́lọ́mọ bọ́ dákun kọ́ sànù wa. nínú ta tún gbọ́dọ̀ gbàgbọ́ nípa gbẹ̀ndà kìyàmà òun náà ni pé wọ́n ṣe àfihàn sẹ́ wa fún wa wọ́n ṣe àfihàn sẹ́ wa fún wa wọ́n sì ṣe ìṣirò fún wa wọ́n àfihàn sẹ́ wa fún wa fi hàn ìgbà tí wọ́n bá rí ìwé iṣẹ́ wọ́n ní maali hadal kitabi la yughadiru saghiratan wala kabira ètí rí irú ìwé wò lélẹ́yìí ètò kéré nu sẹ́ wa mú wa kámẹ́sẹ̀sẹ̀ tí ìsọ̀ ètò nílá wala kabiratan illa ahsaha gbogbo ẹ̀ ló kó wa. wa wajadu ma amilu gbogbo ń tó gbélé ayé ṣe lọ́ba wájú rẹ torí kọ́ làwọn abẹ́yẹsẹ alábòsí eléyìí wọ́n gbé hàn wá o iqra kitabaka kafa bi nafsika al-yawma alayka hasiba katira rẹ wọn náà tó láti ṣèṣirò fúnra rẹ níbo lọ lẹ́tọ̀ọ́ láti lọ you will all know yourself ṣùgbọ́n adúgbò fọlọ́ ma'a tawhid la khasarata lak tí tawhid bá ń bẹ́ẹ̀ òní ṣòfò wa biduni tawhid fawa khasarataka tí o bá ti sí tawhid a òfò rẹ̀ pọ̀ ọ wá ń jọ hadith eléyìí tó fẹsẹ̀ rí lẹ̀. látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam wọ́n lẹ́nìkan nínú àwọn ẹrú ọlọ́run wọ́n mú wa jọ gbẹ̀ndẹ̀ alqiyama àwọn ẹsẹ̀ ẹbú pọ̀ wọ́n mọ̀ wá kó àwọn ẹsẹ̀ yìí jáde wọn máa kó jáde wọn pọ̀ gelema ọlọ́wọ́n bá wa sọ fún pé ṣé nǹkan kan bẹ nínú àwọn asẹ́ yìí èyí tí wọ́n lò ó ṣe èyí tí wọ́n fi parọ́ mọ́ yóò ní rárá o gbogbo ẹ̀ ló ń ṣe wọn náà sì ti rí iṣẹ́ ọwọ́ rẹ o ti máa ń tọ́ yẹ kó sí ọ lónìí òun náà ní bẹ́ẹ̀ ni torí pé kálukú tó ṣèṣirò fúnra rẹ̀ ọlọ́wọ́n bá wa sọ fún pé má mi kàn má fòyà torí pé o ní dáadáa kan tó ṣe pamọ́ sọ́dọ̀ wa àbòsí èsì ìsẹnìkan lọ́dọ̀ ọlọ ọlọmọ bá bá yọ ìwé pélébé kan jáde nínú rẹ̀ ashadu an la ilaha illallah wa ashadu anna muhammadan rasulullah ọlọ́wọ́n wa nìkan kó gbogbo iṣẹ́ tó gbélé ayé ṣe ta ní ọ̀dà yìí kó o gbé lórí ọwọ́ kan òṣùwọ̀n kó o fi bìtọ́kọ ashadu an la ilaha illallah yẹn sọ́wọ́ kejì báyìí ìní ìwé pélébé yìí yọ́ọ́ bá tẹ̀wọ̀n ju gbogbo àìdá tó ṣe lọ yọ tẹ̀ wọ́n dáadáa ju gbogbo àìdá tó ṣe lọ bí ó ṣe rà àlùjánnà nù torí ẹ̀ làásì ń kégbe fún gbogbo wa pé ká di tọ̀hídì tó dáa mú ká kú lórí tọ̀hídì tó dáa torí pé ká tiẹ̀ pé èèyàn kú lórí tọ̀hídì tó dáa pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ẹbú iṣẹ́ àìdá iṣẹ́ ẹbú iṣẹ́ àìdá rẹ̀ wá gbé wọn ná kò ní ṣègbè sínú náà yọ padà wà àlùjánnà lọ́jọ́ kan ni àmọ́ ẹni tí ò ní tawhid ibi tí ọmọ adé ló gbé wò tọ́ bákan náà nínú tá a tún gbọ́dọ̀ gbàgbọ́ òun náà ní wípé wọ́n mú ẹlẹ́rìí wá yàtọ̀ sí pé wọ́n kò tíra ṣe kálukú wá àwọn ẹlẹ́rìí ó tún wá tí ó jẹ́rìí àwọn ẹlẹ́rìí wá tí ó jẹ́rìí ó wá nínú hadith eléyìí tí imaamu bukhari gbé jáde pé lọ́jọ́ gbẹ̀ndé alkiyama ọlọ́wọ́n bọ́ sọ fún nuhu alayhi salam aránṣẹ́ òjíṣẹ́ talẹ̀ni tí ó jẹ́rìí fún ọ anabi nuha nínú àwọn èèyàn náà ni gbàtà bá bi àwọn èèyàn anabi nuha léèrè nuha ó lòun jíṣẹ́ ọlọ́run fún sẹ́wọ̀n kó lòun ti mà tẹ́lẹ̀ náà kèsè pé kọ́ mà sòṣùgbọ́n fẹ́ kó yá wa tí kò yé kó lè yé wa àwọn èèyàn nuha wọ́n pé àrírí ń gbọ́ ṣé wàá bá wa rí subhanallah <laughs> báwo rí nuha rí nine hundred and fifty years ní fi ń jí sí ọlọ wọn ó sì kọ pa àwọn òrírí àárí ọrí dé kókó ju sẹkọọ fún wa ọwọ afẹ àparọ mọ wa Ọlọ́run á sọ fún anabi inú wa pẹtọ ńgbà táwọn eléyìí ti sọ pé àwọn òrí ọrí táwa lókùn tí wọn jẹ́rìí fún ọ Muhammad ni sallallahu alayhi wa sallam láti ibo síbo láti ibo síbo ẹwùjọ tinú ha ti lọ ẹwùjọ tánàbí Muhammad sallallahu alayhi wa sallam adé. ọlọ́run àbí wa pé ń èèyàn jẹ́rìí fún ó ní ni á fún á jẹ́rìí pò ètí wọ́n ọlọ́run ọba rán níṣẹ́ ó sì jẹ́sẹ̀ rẹ̀ lájẹ́ pé fáwọn èèyàn rẹ̀ ṣùgbọ́n ẹni tó gbàgbọ́ nu tó nǹkan ó lẹ́yìn ṣe mélé àà ṣebí wọn ọlọ́run ti sọ fún wa nú alukur'an odidi súra kan gan lọ sọ̀kalẹ̀ lórí náà lọ́lọ́run sọ pé وجئنا بك على هؤلاء شهيدا أبي وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيد الله عليه وسلم لو في سلالي لوري وقويا توصف أنا سلالي وجاريو إنه كان كان يصور عن جايو وليك يصور أني توصي زنا أبي ريوت جاو أني تو جالي أو ريوت جاو أني تو رني لسي بباجي أسيري وتواسيري ẹni tó jẹjẹ kújẹ sínú inú tó àṣírí so nítorí ọjọ́ yìí tó bẹ̀rù jama al-yawma nakhtimu ala afwahihim wa tukallimuna aydihim wa tashhadu arjuluhum bima kanu yaksibun lọ́jọ́ yìí Ọlọ́run bó di ẹnu wa pa ọwọ́ wa ẹsẹ̀ wa àwọn oríkèé wa àwọn náà ni wọ́n máa jẹ́wọ́ ohun tó tá a gbélé ayé sí i àsùnwọ́dọ̀ gbàgbọ́ yóò sùn wá ń o tọ́lọ́wọ́n bó fi wọn iṣẹ́ wa ṣiṣẹ́ nìkan ni wọ́n wọ̀n ni àbí àwa tá a ṣiṣẹ́ àbí àti àwa àti iṣẹ́ wa ni wọ́n wọ̀n kò sí ntọ́ta kó ra wọn bẹ̀ torí ètò dọ́gba jù ni pé kò sí ntọ́ta kó pé wọ́n wọ̀n wá wọ́n tún wọn ṣẹ́ wa kọ́lọ̀njá wúwo lórí òṣùwọ̀n ti dáadáa nínú tá a tún gbọ́dọ̀ gbàgbọ́ ń pa gbẹ́ndà kìyàmù òun náà ni pé àyíká ń bẹ tí wọ́n ń pè ní as-sirat afárá kan ni tí ń bẹ lórí iná jahannam ibẹ̀ ní kálukú ọgbà kọjá o atọmana atọmọ alijanna atọmana atọmọ alijanna ọlọni wa in minkum illa wariduha kana ala rabbika hatman maqdiya thumma nunajji alladhina ittaqaw wa nadharu adh-dhalimina fiha jithiya ọlọni kò sí ẹnìkan nínú wa àfi kó ara náà ni ó gbà kọjá o afárá yẹn jahannam ibẹ̀ ni kálukú ó gbà kọjá ibẹ̀ alijanna ó gbà kọjá alijanna. ibẹ̀ lọ́mọ náà ti ré bọ́ sínú iná jẹ́jẹ́ rẹ̀ kọ́lọ́mọ sì wá lọ́mọ náà anabi sallallahu alayhi wa ó wá sọ yìí pé ọ̀nà yẹn ahaddu mina wa adaqqu mina sha'r ó mú ó ju idà lọ ó sì wẹ́ ó irun lọ yẹn ni pé ó wẹ́ ju irun gágágágárùn kan lọ ó sì mú jù lọ gbogbo anabi ó dúró lódì kejì rẹ̀ wọ́n máa ṣàdúrà pé allahumma sallim sallim nígbà tó nínú ìjọ kálukú bá fẹ́ kọjá wọn máa ní ìwọ ọlọ́run bá ọlọ́run gbogbo kálukú iṣẹ́ wo la ní tá rò pé yóò tì wá yóò jẹ́ kọjá ọ̀n nínú wa àwọn ẹni tó ti wọn kọjá bí ẹni pé ráwọ̀ já lójijì ara rẹ̀ kejì ọ̀n nínú wa àwọn ẹni tó kọjá bí ìgbà tí ẹ̀sìn tó máa rí kọjá ó sì ń ẹni tí ó kọjá bí ọ̀pọ̀lọ tó bá ti bẹ́ díẹ̀ yóò tún ṣe sùúrù yóò tún bẹ́ díẹ̀ yóò tún ṣe sùúrù ó sì ń bẹ́ nu wa àwọn tó ṣe pé kíkọjá tí wọ́n dàbí tálábà wọn ni gbọ́ ọlọ́mùbá tó wí ni ó sì ń bẹ́ nu àwọn tí ó rè bọ́ bẹ́ẹ̀ ẹ̀yin sì ti máa pọ̀ mọ́ ná pọ̀jọ́ mọ́ àlìjáná lọ àwọn tí ó rè bọ́ bẹ́ẹ̀ lọ́pọ̀ jù torí pé ọlọ́wọ́n bá sọ fún baba ńlá anabi adam alayhi salam wípé akhrij ba'than nar yọ àwọn ọmọ aná sọ́tọ̀ ah yóò ní ya rabbi má bàtú náà àwọn àwo lọ́mọ aná bò wọ́n tó ọlọ́wọ́n sọ pé min kulli alfin min kulli alfin alfin illa wahid nínú gbogbo one thousand one thousand dín nine hundred and ninety nine sí náà ẹyọ kan sálì janna ẹyin tí ń bẹ wájú wa ó ga o challenge ńlá ni o báwo la ó ṣèjọ kan nù one one one nínú one thousand kì í máa sàn àlìjánu ní nine hundred and ninety nine yẹn nine hundred and ninety èèyàn náà ni wọ́n àti yájújà àti májújà àtàwa tá a tá a àwa náà ni wọ́n ń sọ kọ́lọ́n dákun kó ṣàánú àwa. lẹ́yìn ìgbà tí ọlọ́run bá ti dá tó bá ti dájọ́ àlìjánná fọmọ àlìjánná pé ẹ máa lọ àlìjánná. wọ́n tún wá dá wa dúró lórí afárá mi afárá yẹn òun ní bẹ ṣáájú ká tó rà àlìjánná wọ̀ ibẹ̀ lọ́lọ́run ti wá gbẹ̀san fún kálukú wa àti rí àlìjáná àti rí bóyá green light bóyá green light no assurance.